àwòrán torí màá rí rí i pé nígbà tó ń yẹpẹrẹ mi tí mo tún fẹ́ yẹpẹrẹ ara mi kí wọ́n kán lébi mi délé lóhùn but anabi muhammad sallallahu alayhi wa sallam afáà yìí afáà tí ń sọ àwọn sọkúsọ yìí tẹ bá rí ìpè anabi gan ẹ ti rí pé ó fẹ́ ìyá anabi gangan ni muhammadu ní ń pa anabi déédéé bí àwọn kẹfìrí ṣe ń pa àwọn àwọn èèyàn tí wọ́n ń tako islam wa dédé mọ́ sí ń pa nábì tàfà yìí ń pa nábì mi yẹ kí ọ̀rọ̀ mi yẹ kí ọ̀rọ̀ mọ́dù la ilaha illallah muhammadu rasulullah ah wàláì ah hmm. àfi káfà yìí lọ tó islam gbà wàláì lazim ọlọ́run wàláì gbogbo ẹni tó bá yẹ pé nítorí pé ẹ̀ẹ́ eh, ẹni torí pé ni ó jẹ́ nìkan ìlú òun fi sọ̀rọ̀ wọláì mo fi alukurani búra ẹni yẹn wọ̀ ọ̀nà gbogbo ẹni tí ọ̀rọ̀ yìí bá lọ kọ́sìfì lọ́dọ̀ rẹ̀ tí ò sọ wọláì tàlá ẹni yẹn náà ti di kèfèrí torí wáyé nàkà ìndà sèmá ilà ànà ṣẹ̀ríkùn lè kọ́ ilé yìí fàǹtàbì tí ẹ bá ti gbọ́ nǹkan tẹ́nìkan ṣe tí ò dáa ẹ̀rọ pé àìdá ní jura wọn lọ kéèyàn bú ànábì ah ìdájọ́ rẹ̀ ní agbára kéèyàn abuse ànábì ìdájọ́ rẹ̀ ní agbára àwọn akẹ́kọ̀ọ́ pé tí wọ́n bá bú wa nísìn á jáde láti tún ọmọlúwàbí ara wa ṣe káwọn nìkan máa yẹ ìyá ànábì lójú wa kó dẹ̀ já ara wa kì í ṣe pé kèfèrí o kì í ṣe àwọn ẹlẹ́bọ o ara wa tájọ́ ń kírun náà ni o èyí ń ti lágara ju ọ̀la ń ti lágara jù gbogbo wa dẹ̀ ń wòran kí wọ́n bá dẹni yẹ̀yẹ́ lọ́dọ̀ rẹ̀ torí pé ọ̀rẹ́ mi lè nìkan ọlọ́run mọ̀jà sọ̀rọ̀ dẹ́ mọ́láyé ẹni tí bá ń bú ànábì àbó yẹpẹrẹ ànábì kéèyàn tiẹ̀ sọ ọ́ jáde lẹ́nu ẹ̀ kó ní pé òun mọ nǹkan tánàbí ó mọ bí kíní kò sí tí èèyàn lè rò tó fẹ́ gbé kalẹ̀ tó wá fi sọ báwọn ó ti sọ̀rọ̀ sọ kò sí tí èèyàn lè fẹ́ sọ kódà kó ní ẹ́fídẹ́ǹsì lórí tó fẹ́ wí tó bá wí tán àgbékalẹ̀ bó ṣe gbọ́rọ̀ kalẹ̀ yẹn ó ti jẹ́ pé ànábì Muhammad sọ́sẹ́lá sallallahu alaihi wasallam kò sí kò sí tó lè fi kún kò sí àgbékalẹ̀ tó lè gbé kalẹ̀ tó lè tó lè tún ọ̀rọ̀ yẹn sí jókòó tó pé ọlọ́run dákúmọ́tà dáríjì mi lọ ètò máa kéde Muhammadu ah. tàn bá dẹ̀ fi ṣáàtù síbi ó ti tàfà yìí inú rẹ̀ dùn ẹni tí ń wá kápá òun lé tẹ́pẹ́ tàn bá fi ustaz síbi ó kọ rẹ̀ tí máa bá anú jẹ́ tí ó máa dùn pé wọn fi ustaz síbi ó kọ wá ń pe ànábì ní muhammadu mi yẹ muhammadu mi yẹ muhammadu ah ó ti fi hàn pé bó ṣe ń pe muhammadu gan ó ti fi hàn pé tó fẹ́ sọ náà ó fẹ́ yẹ kí ànábì náà ni. ọ̀rọ̀ yẹn wá pọ̀ nínú nǹkan tí alẹ́ yìí ni àwọn kan ní London yìí náà sọ̀kan fún mi mi ò rí ẹ̀ tẹ́lẹ̀ wọ́n tẹ̀ sẹ́ndì ẹ̀sìn mi níbi àlá ah, ká sọ ọ̀rọ̀ yìí pé kí ló dé àwọn ọ̀rọ̀ tí mi gbọ́ tí mo sọ ń jò yìí ní Rwanda òun ni wípé àwọn àwọn kankan bẹ́ẹ̀ náà kúrò tánà bí òmò túmọ̀ rẹ̀ tánà bí òmò ń pa rẹ̀ ẹni tánà bí wàá mọ̀ òun làwọn sàábí wàá mọ̀ tánà sàábí òmò òun làwọn tàbí wú náà wọ́n nítawọn tábìlì náà mọ̀ làwọn tábìlì tàbí náà wà mọ̀ làwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin wà mọ̀ ṣùgbọ́n ẹni lóhùn mọ̀ èmi ọlọ́run mọ́jẹ mi ọlọ́run mọ́jẹ mi ò mọ̀ tánà bí ò mọ̀ o ìyẹn lèmi gbọ́ èyí tí mo wá tún wá gbọ́ jẹta yìí láti jẹta yìí èmi ò rí ìyẹn tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ mọ̀jùsátù rọ̀ṣúl nípa bá nàbì ṣe dá ojú kọ̀tádà padà sí inú skọ́ rẹ̀ àti bí ó ṣe ṣe mòjísà tí omi ń dà látẹ́lẹwọ́ rẹ̀ wọ́n ní àfààyè ní irọ́ ní wọ́n háìpọ̀ ànábì ni ah wọ́n háìpọ̀ ànábì ni gbólóhùn yẹn ọ̀rọ̀ burúkú ni ẹ ẹ bó ṣe rí ni bí kọ́mọ téèyàn bí kó mọ tako yàn bí kọ́mọ téèyàn bí gangan gangan kó mọ tako yàn bọ́rọ̀ àfààyè ṣe rí nìyẹn àwọn kírísítẹ́nì wa kó jáde gbogbo àwọn kan báyìí ní dákọ̀ ọ̀bọ̀ yẹn tó wọn àti wọn jọ máa ń fa ọ̀rọ̀ báyìí wọn wá ń lo ọ̀rọ̀ yẹn wọn ni à ẹ̀yin ẹlẹ́mọ̀ tó ayé láti rí sẹ̀ gbogbo ẹ̀yin kírísítẹ̀nì tẹ̀ ń lọ̀rọ̀ yẹn irọ́ ni wàá fáyọ̀ máa ti ń sọ o kò máa ti ń sọ kankan kò máa ti ń sọ o wàláì tàláì kò máa ti ń sọ o ọ̀rọ̀ yìí ti jọ sálíbù wàláì ó ti jọ pé ṣètánì kan ti fọ́ kàfáà yìí àbí àjẹnú kan ti fọ́ kàfáà yìí ọ̀rọ̀ yẹn dẹ̀ ní ọ̀dọ̀ àwọn kan táwọn ní mímọ̀ ibẹ̀ làfáà yìí ti ń gba ọ̀rọ̀ yẹn àwọn ènìyàn ò lè gbé jáde òun ní gbé jáde ni àwọn mọ̀sítẹ̀sílùkù ní rorí wọn ni wọ́n máa ń wu àwọn kankan pé kíní yóò lè ṣe pé kíní yìí impossible ni ó dáa ókè ẹ jẹ́ kí n tó wọnú kéwu lọ níwọ̀nba ẹni tó bá ṣe ìǹkàrò mọ̀jísàtò rọ̀ṣùl fi sákìlì mọ́ pé bí omi ṣe ń dà látẹlẹwọ́ ànábì tí kálukú fi ń ṣàlùwàlá àbí tí wọ́n mú ẹni tó bá sẹ́yìn káàró ẹ̀ tó jiyàn rẹ̀ pé kò lè ṣe é ṣe pé ó ní náírà ni wọ́n fi àìpà ànábì ni lẹ́nu ara ẹ̀ ẹni tó bá sọ bẹ́ẹ̀ tó dẹ̀ tún ṣe ìǹkaàrú pé ẹnu kọ̀tádà tí ó ní pírọ́blẹ̀mù tí ànábì fi ọwọ́ gbá wọnú padà tó tún ṣe tí ojú yẹn sì balance ẹni tó bá sọ pé kò rí bẹ́ẹ̀ pé wọ́n fi hype ànábì ní láéláé ẹni yẹn ẹ jẹ́ ká bí léèrè pé báwo wá ni mọ̀jísà bíbí ẹyísà bíbí jésù tí mọ́dàmù bí jésù ẹni tí ò bá ti gbà wọn eléyìí gbọ́ tí ò gba mọ̀jísà yẹn gbọ́ wípé ànábì yìí pàṣẹ fún mi ó ń dà lọ́wọ́ rẹ̀ báyìí àbí ó ṣe ìwòsàn sí ojú kọ̀tádà tó sàn wá síbi hádùú rẹ̀ báyìí ká bí léèrè pé ó dáa wà kaifa an mu'jizati ìyàláti ẹ̀yìzà bíbí tán bí Jésù láì ní bàbá ok só gbàgbọ́ só gba bíbí Jésù gbọ́ ipe kò ní bàbá sẹ́ni yẹn gba bíbí jésù gbọ́ pé jésù ò ní bàbá báwo ni wọ́n ṣe dára mọ̀ tí wọ́n kó ìpẹ̀jọ tán á mọ́ tán á ní kó máa dèèyàn torí inna masala isa inda layi ka adama khalaka min turobin summa qala lahu kun fayakun shaba Allahu al-gariba bil-aghrabi shaba Allahu al-gariba bil-aghrabi khalqu Isa dídá tí wọ́n dá Isa garibu ni wa khalqu Adama aghrabu ṣebí Jésù tẹ ṣebí Isa tẹ níyà bàbá nìkan ni òní wọ́n bí pẹ̀lú rúhùl kùdùsì ni kódà kálíkù ádámù nǹkan ẹni tí kò bá ti wá gba mùjísà ànábì pẹ̀lú pé omi ń dà látẹlẹwọ́ rẹ̀ àwọn èèyàn ń ṣàlù àlámbẹ̀ wọ́n sì mú ń bẹ̀ tí kò gba mùjísà pé ẹnu kọ̀tádà àti ti áàlì tí ò gbà gbọ́ tó ní irọ́ ni wọ́n fi ń háìpà ànábì ni ẹni yẹn ò gbọ́dọ̀ gba mùjísà kálíkù ìyínsá kò gbọdọ̀ gbà torí ó yẹ kó gbà pé ẹnìkan ló bá mọ́jámọ́ sùn ẹ jẹ́ ká bí àfa yìí kí báwo wá ní kálíkù ìyínsá wà kayfa náà kálíkì lẹ̀lẹ̀lẹ̀ ádámù alayhi salam gbogbo nǹkan tó ti wà ń bẹ̀ tó ti tò síbẹ̀ ẹ̀dẹ̀ ń fi ìròrí náà dàrú òun làwọn kírísítẹ́nì ń lò nísìn tán fi ń àtàwọn ẹlẹ́bọ náà fi ń àtàkì wá nísìn tán sọ fún wa pé aláìní náà lẹ́tùrọ̀ ayé láti ríṣẹ̀ wọ́n ẹ̀ ń sọ lẹ́nu ara yín pé wọ́n háìpù ànábì ni kí wọ́n háìpù ànábì ah, ṣé ìrántí pé ànábì ẹ̀ ṣe kìí ṣe kìí sẹ́ẹ̀tì yín sá àbẹ́ gbàgbé ni wọ́n háìpù ànábì hyping ẹ mọ tán pè ní hyping ni kàn máa fi tẹ́yìn ò tó ròyìn yàn ànábì mọ̀ ní sallallahu alayhi wa sallam ah eléyìí ti lé o ẹ tún wá padà wọ́n tún wọ́n tún wá ń pè àfáà yìí wọ́n tún wá ń pè sákèjì pé kó padà ẹ tún wá padà annabi Muhammad sallallahu alayhi wa sallam ah. Mm eh ọlọ́run dákun mọ́jà di kèfèrí o eh kí lẹ fẹ́ gbé kalẹ̀ sáàrin yẹn náà ó di ẹyàn kalẹ̀ mi ẹyàn kalẹ̀ mi ń gbọ́ àjọ yìí ipe àìmọye nǹkan tó wà nù kùránì tánà bí ó mọ̀ táwọn sábà ó mọ̀ táwọn àfa mẹ́rẹ̀ẹ̀rin ò mọ̀ ṣùgbọ́n ẹni lóun mọ̀ bí kíni kakílẹ̀ mọ̀ sọ̀rọ̀ fóònù kẹ́ ẹ máa sọ̀rọ̀ ó gba àwọn nǹkan tẹ́lẹ̀ kàkà tẹ́lẹ̀ <laughs> ó gba àwọn nǹkan tẹ́lẹ̀ kàkà yìí nísì sẹ́wọ́n láti wá gbérógbó lóhùn kalẹ̀ gbáàná bí òun mọ nǹkan kan yìí mọ̀ báwo ni báwo ni ẹ fẹ́ sọ̀rọ̀ báyẹn kódà kéèyàn ní ìjà kan tó fẹ́ mú wá tó fẹ́ fi sọ̀rọ̀ nǹkan kan kó wá lanu gbàgà kó ní àìmọye nǹkan tánà bí ó mọ̀ tẹ̀sí mọ̀ pé ilé ẹlẹ́rìí ọ̀wọ́n inú làwọn tẹ́jọ́ ní gbólóhùn aṣọ nísì tẹ́jọ́ ń fa fanfa níjú ọ̀rọ̀ ẹ̀sìn náà ti ń lò yẹn síbẹ̀síbẹ̀ náà yẹ tún wá padà wọ́n ti padà ń lo ọ̀rọ̀ yìí nísìn wọ́n ti ń lò báyìí nísìn tó wá kí wọ́n ti ń lo sẹ̀ríà ni ní ọ̀nà ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn wọ́n láwọn ti pa yín dànù ẹ ti bú ànábì ẹ ti bú ànábì ẹ yẹ ya ànábì yìí ló sẹ̀yìn gan ni o àbí ṣe ẹ lọ mọ́kà wọn lè yín wálé ni ẹ fi bínú mọ́kà àbí ẹ ń bínú ànábì tó kò kò yé mi ah, ah. wàláhì mi ò bọ́ yẹn jẹta ni wọ́n sọ fún mi London yìí kódà tó tún sọ fún mi ẹni tó tún sọ fún mi lára àwọn fáǹsì àfa yìí ni á olóhùn ti pa àlẹ́ àfa yìí tipẹ́tipẹ́ tó ẹ ọlọ́run mọ́jọ kóhun tẹ̀lé kẹfẹ́ láyé kí lẹ rí náà bá ṣe fún mi náà bá gbé fún mi gbogbo àwọn etí àwọn kìnnìkan ẹ kìnnìkan evangelist kìnnìkan evangelist kìnnìkan tí ó fi sọ̀rọ̀ tó ní ẹ máa gbọ́ ó tún wá fi wọ́n rán sọ bọ̀bọ̀ kírísítẹ́nì yẹn ó fi wọn rán sọ àfa yìí àfa àdékùn àyíwá ń wí àwọn kìíní ìlẹ́nu ha mo á ká wọn bá kí ọlọ́run tòótọ́ ọlọ́run lórí ìwí kúwì odó lẹ́wìn yìí odó odó kò sí kankan ẹ̀ka ẹ̀fẹ́ trend kan rí pé ẹ̀wà ń bẹ̀ ẹ̀ ṣe tí wọ́n ń báìbù tá à ń gbọ́n tú báìbù tá à ń tú ṣe kò títọ́ yín ni ẹ̀ ń ṣiṣẹ́ náà adé ń kí yín wọ́n láìka láì ẹ̀ ń ṣiṣẹ́ níbi ọ̀rọ̀ tó ní à ń pè àṣẹ́sìn yìí ẹ̀dẹ̀ ń rí iṣẹ́ ẹ̀dọ́nbi ẹ̀dọ́nbi dédé ibi tẹ́ ẹ mọ̀. من لم يكف عند انتهاء قدره تقاصرت عنه فصيحات الخطى ẹ̀dọ́n bí tá ẹ mọ̀ náà gbogbo kálukú wa la níbi tá a àwọn kan wà wọ́n ní tàkásùsù lórí ọ̀rọ̀ hadith kẹ́pẹ́ ẹnìkan kan ò gbọ́dọ̀ bá dùn tó bá lọ fẹ́ bá wọn wọnú ẹ̀ lọ àní problem àwọn kan ta àwọn lórí ulumul Qur'an mutakhasisuna ala ulumul Qur'an òun ni wọ́n tẹ́nì kankan gbọ́dọ̀ bá wọn dù ú àwọn kan wà mutakhasisuna ala lugha faqat lugha nìkan ni wọ́n mọ̀ wọn ò lè débi ọ̀rọ̀ hadith wọn ò lè débi ulumul Qur'an ulumu tafsir àwọn odò tẹ́ ẹ̀ mọ́wẹ́lẹ̀ ló ń kó sí yìí <coughs> àwọn afá àtàn ní àlìgáàlù àlìmọ́tù wọn ò purọ́ o torí jáìlù ó súnmọ́ kó di káfíru o nítorí pé jáàlù rẹ̀ wọn ni ó fi ni ó fi kó bára rẹ̀ fàṣọ́ra káfíra because ẹni tí nǹkan tí òye yẹn ti yẹn lọ ń dá sí ah eléyìí ó lágbára o ah afá wàláhì tàláhì ẹ lọ jókòó lẹ́ẹ̀kẹ́rù ń dáadáa kò sí ìjà tẹ lè mú wa kò sí ìjà náà tẹ lè mú wa ẹ wá ń di èyí ànábì ẹ ń yẹ èyí ànábì ẹ ń yẹ èyí ànábì ah ẹ tó bá kún yín bí eléyìí ah tí ń bá yín pàṣípàṣí rọ ah ẹni yẹn kó fura sí rẹ̀ ní èmi ò lè pè ọ́ lọ́mọ náà ṣùgbọ́n ẹni yẹn kó fura sí rẹ̀ ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ̀ẹ́ àwa gangan sẹ́ ká mọ̀ sọ pé àwọn bàbá wa ká bú àwa náà ẹ wo bí ẹ kán yẹ̀yẹ́ wa kán lálàsẹ̀ wa kán dangrèdè wa ẹ wo bí sẹ́ máa ń dùn yàn tó kára sọ pé wọ́n anabi muhammadu sallallahu alayhi wa sallam hí tọ́lọ̀ ń pẹ́lẹ́ tọ́lọ̀ ń gbàbàrà rẹ̀ ẹ wá ń sọ lẹ́nu pé wọ́n ń háìpù anabi ni wọ́n ń háìpù anabi háìpù anabi ẹ wo orúgbó lóhùn tẹ́ ń lò wọ́n ń anabi àkódá o àkódá ó kì í ṣe gbogbo àwọn àdísì tán gbà wáyé nísìn fún ọ̀rọ̀ kọ̀tádà àti ọ̀rọ̀ ti omi tí ń sàn ní káfù ànábì nísìn ẹ sọ fún wa pé àwọn tán gbà wá nísìn wọn ò ní làkàyè àbí wọn ò tán sọ ẹ̀yin wọn háìpọ̀ ànábì ni wọ́n ní Anas ibn Malik anna nabiyya sallallahu alayhi wa sallam da'a bima'in fa'utiya anabi o ó ṣàdúrà pé kó omi àwọn nídìí omi fàwùtíà wọn á mú bá anabi ibi kọ́dà hin wọn á fún un ní ife kan rọ̀hráhìn wọn gbé kọ́ọ̀pù fún anabi fàjà alàlẹ̀ káwùmù yàtọ̀wà dọ̀wùn àwọn èèyàn wá ń ti omi yẹn ṣàlù àlá anabi bẹ̀rẹ̀ wọn omi wọn á ní fún asasùnmọ̀ abẹ́yìn náà sì tí àwọn èèyàn tí wọ́n tí wọ́n jàǹfààní omi yẹn sixty sí eighty ni wọ́n èèyàn bíi eighty sọyíwò muslim ni àìlọ́wọ́ hadith two thousand two hundred seventy nine òun ni kí lẹ fẹ́ fi kí lẹ fẹ́ ìmọ̀ wo lẹ fẹ́ fi báàkì àárín yẹn tẹ́lẹ̀ sọ fún wa pé ẹni àwọn tán pé náà kò rí bẹ́ẹ̀ anjabir wọn ni kọ́ọ̀lù ó ní kúntù mọ́ ànàbí ìsọ̀sọ́lẹ̀ pàkọ́ dí hádọ̀rá ti làásìrù irun alásàrí dé wàlíìsà mọ́ àna mọ́ùn gẹ́rù fọ̀dù latin omi díẹ̀ omi díẹ̀ ló wà nílẹ̀ láti mùsàlù àlá omi kékeré kàtà mú kù fàdú ìlàfi iná hìn wọ́n wà bù sínú báyìí kíní abọ́ kékeré kan báyìí wọ́n ní fàwùtì ànàbí sọ̀sẹ́lá wọ́n á gbé e lọ́ba ànàbí kọ́ọ̀l wọ́n ní hayya ala alil udu albarakatu minallahi falakọ́di ra'aytu limaha yatafajjaru min bayni asabihi fatawadda annas wa sharibu fajaadtu ó ní ó ní jábìrù o jábìrù ló gbà o ó nígbà tí wọ́n gbé omi kékeré wọn bá nàbì tán ni pé omi yóò lè tó ànábì wa béèrè fún mi wọ́n á ń sàn látẹ̀lẹ́wọ̀ rẹ̀ báyìí àwọn èèyàn mi sàlù àlá kí ni ó lé níbi tọ́lọ́n fẹ́ ṣe ṣé bá nàbì ní abẹ́gbẹ́ yìí là nàbì jẹ ni wọ́n yìí tẹ́ ẹ fi gba mọ̀jísà mọ̀jísà mọ̀jísà bíbí isa gbọ́ tẹ́ ẹ gba mọ̀jísà kálíkù adam gbọ́ tẹ́ fi gba mùjísà pé ànábì pàṣẹ fómi ìpé kó máa sàn látẹ́lẹwọ́ rẹ̀ tẹ́ fi gbàgbọ́ tẹ́ fi ní irọ́ ni. ó láwọn èèyàn sàràlá kódà àwọn tó mú un bẹ̀ tàwádọ́ anas àwọn èèyàn sàlàlà wàṣẹ́rì bú wọ́n tó mú bẹ̀ ibi tó pọ̀ dé. ọlọ́run mú débi tẹ́ pé ikùn ń yó níbẹ̀ fáàlímùtù anna u barakatu wọ́n á mọ̀ pé alibarika ni kúrìtù jábìrì wọ́n á sọ fún jábìrì pé kam kúntù yawma sìn ẹ tó mélòó níjọ náà gbogbo yín gbogbo yín gbogbo yín tẹ ìjàmbá ká omi yẹn ẹ tó mélòó níjọ wọn ní omi tí wàá fi pé èèyàn ẹgbẹ̀rún àti ọgọ́rùn-ún mẹ́rin àbí èèyàn ẹgbẹ̀rún méjì àti ọgọ́rùn-ún mẹ́rin kéèyàn seventy mu mi gan ẹ ò sómi kékeré ó ní iye àwọn tí àwọn wà ń bẹ̀ jọ náà nù ṣé jábìrù níṣe onírọ́ ni ṣé jábìrù níṣe onírọ́ ni torí kẹ́ máa mọ iye àwọn tẹ́ ń kọ̀ndẹ́mù o ẹ bá ti kọ̀ndẹ́mù ọ̀rọ̀ yìí ó ti kọ̀ndẹ́mù àwọn sọ̀hábà o torí ẹ ti ń forí gbá káàkiri báwọn ẹ ti forí gbà nẹ́bì ẹ bá forí gbà nẹ́bì ó forí gbà sọ̀hábà ẹ bá kàsábà ànábì pé irọ́ ni pé nǹkan tó ló ṣe wò ó pé irọ́ ni ó ti kàsábà ẹni tó gbọ́rọ̀ yẹn wá. a ah, wàhálà wà o a ah, kí ló dé tí kò sí kò sí ìjìyà wàhálà ó yẹ kí àwọn àfa wa ńlẹ̀ Yorùbá yìí ńlẹ̀ Yorùbá yẹn ó yẹ kí kí wọ́n parapọ̀ sẹ́rí ibi tí ìjọsẹ́ tí ẹ ti máa rí àlébù àìjọṣe àlébù rẹ̀ ní o ká ní pé àbá pín yẹlẹyẹlẹ tí gbogbo wa tá a jẹ́ ẹyọ kan kò ń ti bí àwọn kan ṣe wà nù wa tí wọn ò wá fákọ ara wọn lórí àwọn àwọn mọ́níàjì kọ̀ọ̀kan yẹn kásìkà kọ́kọ́ jọ lọ síbi gbòǹgbò tó dà wá pọ̀ ọ̀rọ̀ túrú ọ̀rọ̀ báyìí kò ní máa jáde àtàwọn ọ̀rọ̀ míì náà èyí ò máa ronú pé ah, tóun bá sọ̀rọ̀ báyìí gbogbo àwọn àfọwọ́ òun because ẹ ń gbàpìlẹ̀ ọ̀rọ̀ jẹ́ nìyí nítorí ti gbé kalẹ̀ bákan lẹ́yìn sọ pé rọ́ nìyí táwọn tán dẹ̀ fẹ́ pè nǹkan yìí nírọ́ gangan gangan gan kì í ṣe pé wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín gangan òun náà ti ń lò yìí nísìn náà ń sọ pé ẹ ọ ẹ̀yin Christian tẹ́ ń lọ̀rọ̀ yẹn kò rí bẹ́ẹ̀ o àáfàá yẹn ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ kéwù o wọn ò mọ kéwù kankan tó lẹ́yìn tí ń bá ń disgrace ànábì kò yẹ kéèyàn lè tijú wa láti kọlu irú ẹni bẹ́ẹ̀ o wọn ò mọ kíw kankan afáàyàn ò mọ kíw kankan lẹ́yìn báyìbù tó lọ kọ́ ẹ gbé tíra síwájú àfáàyàn ẹni kí láti òkè délẹ̀ sọgbọ́n fi ń kéwù ni àbí ẹran ní àwọn kan mọ kéwù ni wọn ò ní kíní kan ọgbọ́n àbí ṣé kí fi ń tú kéwù ṣé bí ọgbọ́n náà ṣé bí kéwù ni yóò kọ́ mọ̀ kéwù ọ̀tọ̀ ìmọ̀ ọ̀tọ̀ kí ni jẹ́ mọ̀ kí ni jẹ́ kí. Eh? ẹ mọ̀ nínú níbi ọ̀rọ̀ Yusufu ìgbà tí wọ́n fẹ́ tán mú Yusufu wípé salam wípé ó ń jí kọ́ọ̀pù tó sọ pé fọ́ṣà yìí dàṣà ìlú mi yìí ẹnìkan sọ pé ẹ ẹ mú dáadáa bó ṣe máa ń ṣe náà nù nǹkan kan ọ̀rọ̀ tí ara aléèyàn bá jẹ́rìí léèyàn lórí tí ara aléèyàn bá jẹ́rìí tako yàn wọ́n gbà kí bẹ́ẹ̀ ni bíi kí kíyàwó olórí ibú kan máa sọ̀rọ̀ tí ò dáńpa ọkọ rẹ̀ sẹ́wọ̀n kí wọ́n ti mọ̀ pé ṣé yóò wá rí tán ni àbí ṣé yóò rí kú ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àfáà yìí ṣé ọ̀rọ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam torí pé àwọn èèyàn fi ojú o pé gba àfáà ni àfáà yàtọ̀ sí àfáà o takasusu oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ìyẹn ni pé specialization ntí kálukú specialize lé lórí ẹ̀yìn èèyàn kọjọ́ra wọn o kọjọ́ra wọn o mo ṣe wà yìí nísìn mo mọ tí mo mọ̀ ń pa rẹ̀ nínú kéwú gbogbo ẹ̀kọ́ lè yẹn o mọ̀ ayélujáyé o lè mọ díẹ̀díẹ̀ mọ gbogbo nǹkan táwọn èèyàn mọ̀ o bọ̀ pé kó wẹ̀dọ̀ lọ nínú nǹkan rárá àfẹn tó bá parọ́ lókù kálukú ló ń tàka ṣoṣo rẹ̀ ló ní tí ó wà specialize lé lórí nínú ọ̀rọ̀ kéwù àwọn kan lóga ni èdè èdè látàrí bí abí inú inú inú lóga gan bí ọ bí ẹ ẹ bí àwọn náhàwù náà wà lábẹ́ rẹ̀ sọ́ọ̀fù ń bẹ lábẹ́ rẹ̀ àrùdù ń bẹ lábẹ́ rẹ̀ mọ́ǹtìkì ń bẹ lábẹ́ rẹ̀ báwọn àti bí àwọn lógà lógà bí a bí mọ̀kànmọ́tò lè hariri báwọn tẹ́ pé tá máa gbé kalẹ̀ báyìí tí a bá ti wò báyìí tá máa fún sẹ́dà ní tí ó máa tú ni tá yọ sẹ́dà òun kó ń ní tí ó máa ni tá mú wá ní wásùnù kan ní tí ó máa ni àwọn kan wà bẹ́ẹ̀ bó tiẹ̀ fẹ́ bó ṣe pé tí èèyàn bá fẹ́ jẹ́ hadith náà pé àfa ni oní òṣùlù ni kò lè mọ̀mọ́ lóga kó tó débẹ̀ ṣùgbọ́n tó bá di stage kan onílóga ó padà fi lóga alẹ̀ yóò wá lọ síbi tàkásùsù kan tó wá sì wó lè bẹ́sẹ̀ lórí lóga tó bá tí bá jẹ́ lóga wí wọn ò bí i da kó mọ̀ sọ pé gbogbo nǹkan lòún mọ̀ ní àdìsí no wọn ò bí i da wọn ò bí i da àbí kó ní gbogbo nǹkan lòún mọ̀ ní olùmọ̀ tafsir olùmọ̀ Qur'an kí ni ike ṣe tàkásùsù àfa yìí kì í ṣe specialist àfa yìí gbogbo ẹ̀yìn yẹn tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ àfa yìí kò mọ̀ ń pa rẹ̀ o kéèyàn kàn fẹ́ sọ pé káwọn èèyàn sọ pé òun náà sọ̀rọ̀ òun ní àfa yìí fi ń sọ tí ń sọ yìí o wàláhì tàlá ìsúnbìlá ilẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀yin kírísítẹ́nì tẹ́ ń lo ọ̀rọ̀ yẹn irọ́ ni o irọ́ ni o kì í ṣe tàkásùsù àfa yẹn o báíbù nìkan tàbí ń ṣe comparative nìkan òun nìkan ni wọ́n mọ̀ èmi nísìnyí ìmọ̀ báíbù mi lè báyìí fi báyìí bù jiyàn ń yàrá mọ́lẹ̀ ni eh, kíní kan ẹ lọ wù jẹrìí máa yà kíní kan sẹ́mùsì kíní kan sẹ́ni kan jẹrìí máa yà kíní kan kíní kan eh, kíní kan mọ̀ ń parẹ̀ mi ìdẹ̀ ní débẹ̀ wá sí mi ò ní ju dédé ibi tí mo mọ̀ lọ tí ẹ bá ti ń kọjá lára rẹ̀ irú tí ó máa ṣẹlẹ̀ ní ẹ bá ti ń kọjá lára rẹ̀ wàhálà yóò lọ wọ náà ni. mọ́ńlá mo yẹ kí fún hinda ti àì kọ́dírì yìí kakọ́sọ́rati àní òfàṣì àtúlẹ̀kùtọ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo nǹkan mo ṣe wà yìí nìsín mo mọ tàkásùsù mi ọ̀rọ̀ tábà yìí sọ yìí nìsín ó láwọn tán jẹ́ mọ̀tàkàṣẹ́sù náà alẹ́ àwọn kan iyin àwọn kan wà tẹ́ pé bí àwọn afáwa yìí lóko afáwa ńlọrin ìyá fàdàdà ìmáàmù wa ní káàkiri aláwùsá ṣéwù mutihula àfẹ́sìn onímọ̀ onímọ̀ onímọ̀ ìmọ̀ játijàti tó wúlò gan tẹ́pẹ́ wọn ò bí ẹnìkan rí kó lóun fẹ́ lọ́nú bẹ̀yẹn pẹ̀lú wọn wọ́n sọnù ni wọ́n tẹ̀rí sómi ni ó máa mú mi kú ṣéwù mutihula wọ́n pọ̀ bẹ́ẹ̀ o àbá kan náà ń bẹ Sheikh Ibrahim Al-Misiri bẹ́ẹ̀ náà làfáàyàn náà ògúdù gan wọ́n pọ̀ gan-an àfáwà kan bẹ ahkai ọ̀gá ọ̀gá sheikh qasim alikabari sheikh qasim alikabari àfáànlá ni wọ́n àfáànlá gan àfáànlá gan tó àfáànlá gan tó mọ ìmọ̀ tó ní ìmọ̀ gan àwọn nǹkan tá àwọn àwọn tí nǹkan kalẹ̀ yìí kàkà ṣoṣo wọn ni àfáàwà asilẹ̀kẹ̀ lukman asilẹ̀kẹ̀ ọmọ kíwúlà àwọn náà tún jẹ́ fún àfáàwà qasim sheikh qasim wọ́n pọ̀ bẹ́ẹ̀ o tó ṣe pé èèyàn gbọ́dọ̀ bá wọn fẹsẹ̀ wọn sẹ̀ níbi àwọn nǹkan báyẹn àwọn kí irú àfáà yìí ni wọ́n ń dá sí rọ̀rọ̀ yìí ẹni tẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ comparative àwọn kírísítẹ́nì tẹ́ ń jọ ń sọ àwọn tẹ́ ń tẹ́ ń pèsè sí ilé ẹ̀bá ẹ̀ bá dún bẹ́ẹ̀ bá níyì ẹ̀ bá níyì ẹ̀ wo ẹnìkejì yìí nìsín ẹnìyẹn ó mẹ́ntẹ́ni ó mẹ́ntẹ́ni lẹ́ni rẹ̀ kíní ó ń dojú tiwa o torí ẹ̀ ń yẹ̀yẹ́ ànábì ara dẹ̀ ń kawa o èyí tàn yín jẹ o ẹ̀ ń yẹ̀yẹ́ ànábì ara ń kawa inú wa ń bàjẹ́ o torí pé àfẹn tó bá yẹ pé nǹkan fẹnu gbà pé ànábì lànábì ní lókù tó bá yẹ pé ọkàn ló fi gbà ànábì lànábì wàhálà ẹ̀ nìyẹn lè pa yín tó bá mú yín. yà kí lẹ mí inú tẹ́ ń ṣe yẹ ẹ̀ lè ṣe nílẹ̀ haúsá ẹ̀ lè ṣe nílẹ̀ haúsá ẹ̀ ti mọ̀ pé ilẹ̀ yorùbá yẹn bá ti sọ nǹkan aṣọ gbé náà ni àwọn kan ó dẹ̀ tẹ̀lé yín torí kò sí bí yẹn bá tí yẹn bá ń jẹ ìyá rẹ̀ ń yà báyìí tí ń nà ìyá rẹ̀ ń ta gbangba báyìí àwọn kan ó bu àwọn kan ó sì mọ yín ni bí ọ̀rọ̀ ọlẹ̀ Yorùbá wa ṣe rí nù torí àwọn kan àwọn kan irú tẹ́ yẹn nínú ó máa dùn sí ẹ̀yin rí rí pé ẹ̀ ń fọ́ ìmọ̀ mo túmọ̀ mo fẹ́ sọ fún ọ pé mo nímọ̀ ẹ nímọ̀ o ìwíkúwí lẹ̀ ń wí o ìwíkúwí lẹ̀ ń wí o gbogbo tó bá ti di pé ó dà ẹ sọ ẹni tó fọ́lọ̀ yín nísìnyí gbogbo àwọn àfa kẹ́nìkan jáde kó sọ fún wa pé n tẹ́ sọ́dà abẹ́rẹ́ nìyẹn gan. kẹ́nìkan jáde. kẹ́nìkan jáde ká gbọ́ lẹ́nu ẹ̀ pé n tẹ́ sọ́hun bẹ́ẹ̀ ni ó ráìtì ká gbọ́ kò sí ń tẹ́ lè mú wá lórí ẹ̀ lálàyé tẹ́ni tí mò ń sọ ni kò sí tẹ́ ilé mú wá lórí ẹ̀ tá a fi gbé sẹ́gbẹ́ pé ẹ̀ sọ pé ànábì ò mọ nǹkan kan àwọn àwọn nǹkan kan náà Al-Kùránì kò mọ àwọn ẹni tán sọ ẹni tán torí ẹ̀sà Al-Kùránì kalẹ̀ tí Jibrilu wá ń wí fún un tí a gbàgbé ni. tí Jibrilu wá ń wí fún un. àwọn ẹni tó akátábáwá tiẹ̀ léwó sẹ́nu adìẹ lóye ká ti gbọ́ ọ ṣé ẹ bá nàbí láyé ní tẹ́fí mọ̀ kí kò máa wọn kankan ṣé nǹkan tí ẹ̀ dákẹ́ ń parẹ́ sí tí ò bá sọ ń sè kò mọ́ náà nù nǹkan tí ẹ̀ dákẹ́ ń parẹ́ tí ò dá sí tí ń wòran ṣé kò mọ́ ni ṣé ẹ bá nàbí láyé ni tẹ́fí mọ̀ kí kò máa wọn nǹkan yẹn. wọ́n ń bi pé kàmkóńtó yẹ̀ ọmọ ìsìn ẹ̀ tó mélòó ń jọ yẹn wọ́n ń bi jábìrù bẹ́ẹ̀. ó ní àlìfá wà arba amiatin wọ́n ní tábà àwú umaru bunu dinar an jabirin wa qol hussein wa umar bunu murra an salimi an jabir ó ní jọ́nà ó ashara miya ni wa sahihul bukhari five thousand six hundred thirty nine ẹ lọ wo bẹ́ẹ̀ ṣé àwọn àwọn tán àwọn àwọn tán kàkalẹ̀ yìí náà onírọ́ ni wọ́n tí ọ̀rọ̀ tó ń bẹnu sọ hegul Bukhari ha ẹ mọ̀ ti dáràn ha tẹ bá wo oníwò káwọn kan rí pé yes ó ń tú kéwu torí ẹni náà tó ké ẹfẹ dá wàhálà lẹ bí bu wàhálà eléyìí èsì wàhálà kankan ẹ kó bára yín eléyìí eléyìí èsì pé ẹfẹ dá wàhálà bíbó e, orúkọ tẹ pé gangan náà ló jẹ́ sí yín lọ́rùn torí ẹ̀rọjọ gbolé nínú sàárè yín gbogbo tẹsọ yìí nínú sàárè ẹ̀rọjọ rẹ̀ kò sí ó dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run ni torí pé àwọn nǹkan tẹ́ ẹ ṣe yìí ẹ ti bà nábì ló kọjẹ́ ẹ ń rí dínkù ànábì ẹ tún ń sọ lẹ́nu ara yín pé àwọn kankan máa ń sọ gbà kan wọ́n háìpù ànábì wọ́n háìpù ànábì wọ́n háìpù ànábì wọ́n háìpù ànábì lẹ́nu yín wọ́n háìpù ànábì àwọn kan tí wọn ò tó ànábì tí wọn ò tó àwọn sọ̀hábà tó wọn táwọn tàbíhùn wọn táwọn tàbíhùn tàbíhìn ẹ lè sọ̀rọ̀ ẹ̀ sí wọn tàjọ ń gbénu ayé tẹ́ ẹ̀ rẹ́spẹ̀tì wọn tẹ́ ẹ̀ sì lè sọ̀rọ̀ ẹ̀ sí wọn ẹ wá ń sọ orúgbó lóhùn báwọn sáà Muhammad sallallahu alaihi wasallam láhìlá sáàdẹ máa mú gbó. eléyìí pọ̀ o eléyìí pọ̀ o ọlọ́mọdé ti ẹnu mi ọ̀rọ̀ tí mo sọ lásán gan tí mo sọ ń jò ní pé tí mo ń sọ̀rọ̀ kan tí mo ń sọ nípa nípa pé ẹ̀ẹ́ tí tí mò ń sọ pé ọlọ́run mẹ́ńṣàn àwọn àwọn kílòkọ rẹ̀ nínú kùránì no ó mẹ́ńṣàn wọn kọ́ ó rẹkọdínáìsì wọn ìgbà tí ẹnìkan gbé jáde fún mi èmi gan rí pé ọ̀rọ̀ yẹn ò dáa pé rẹkọdínẹ́sàn ó yàrá sí ó mẹ́ńṣàn gbogbo ẹni tó bá dé yẹn rí tá bá kọ̀rẹ́ tiẹ̀ wàláì tí ò bá gbọ́ ah ẹ lọ wò dáadáa ọmọ náà ni wọ́n ṣe correct yẹn tí yóò ní kódà bẹ́ẹ̀ ni tó correct yẹn tó bá fi ẹ̀kẹ́ èmi máa ń sọ pé ó oh, lè correct mi lọ́nà àbùkù kí n gbà á màá mọ̀ pé n tó sọ yẹn òótọ́ ni nínú ara mi èmi gangan fúnra mi màmá ìmọ̀ pẹ́ bìrì láti wá sọ pé ah kí ni yóò dá because ah wọ ọ̀rọ̀ àríwá gbogbo iyì tí ẹ bá gbà gbogbo iyì tí ẹ gbogbo iyì tí ẹ bá gbà láyé tó bá fi lọ wọná wàláì kò gbà yìí gbogbo iyì tí ẹ bá gbà láyé yìí gbogbo followers à ní rí wọn mọ́nu sáré nísìnyí àwọn followers wèrè wo ẹ ní rí followers mọ́ ẹ ní rí gbogbo àwọn tẹ́jọ́ ń sọ lọ sọ ẹ ní rí wọn mọ́ àti ẹ̀ tí kú gan láyé la wà ayé la wà yìí èyàn ò rí followers mi ìmọ̀ngbà tí wàá lábàṣẹ̀lẹ̀ wà náà nu isa mitna aṣáàdù tàgánìyà tó bá rí kí ẹ̀ bá tẹ̀ wá kú ńkọ́ péjì yóò kàn máa péjì tẹ sí kalẹ̀ tẹ fi ń wérò òun yóò kàn máa já káàkiri ni kò ní rẹ́ni wò ó mọ́ ta ni ó máa sọ̀rọ̀ ọ́nú ẹ̀ mọ́ ẹni tí ó ń sọ̀rọ̀ ọ́nú ẹ̀ tààtà là á di mọ̀dí fóònù ó ti wà lábẹ́ nínú ẹ̀pẹ̀ lónìí mo rí sàárè kan tó gbiná máa pòsì ẹ̀ lọ́la sàárè kan tó gbiná wọn ò fi náà sí o ó gbiná fúnra rẹ̀ sàárè tó gbiná mo rí lónìí lónìí ah! ìrò kí mo lè rí kíní yìí tòsí sáré yẹn gbiná fúnra rẹ̀ sí mo lè rí kíní yìí sáré yẹn gbiná tó nǹkan ni wọ́n láì tà láì ah hey hey hey hey ìjà bẹ̀rù ọlọ́run fa ìjà bẹ̀rù ọlọ́run fa gbogbo tábà sí láyé ẹ jẹ́ ká rántí pé a máa kú lọ́kàn èmi ò lè torí pé ẹnìkan ẹnìkan hate mi kí wàá ní ọ̀rọ̀ yìí yẹn ẹ mọ̀jẹ̀ ń sọ kékeré à abẹ́ hate mi kò hate mi o abẹ́ kò hate mi hate mi lẹ́gẹ̀ẹ́ tí mádùúwájú ọlọ́run ò lè gbà mí lẹ̀ mádùúwájú ọlọ́run ò lè gbà mí wájú ọlọ́run kò sẹ́ni tó lè gbà mí wájú ọlọ́run Ah. ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run fa kí ẹ máa sọ kí wọ́n anabi, ànábì anabi o Eyi tẹ́ ń ọrọ ọ̀rọ̀ yẹn ẹ̀ rí nǹkan lo wala ẹ̀ rí nǹkan lo ẹni tó kankan nipa ti ń sọ ni ọrọ báíbù òun náà sì jọ ń lori ẹni yóò ha. anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ wá ń sọ lẹ́nu yín pé wọ́n wọ́n wọ́n hype anabi muhammad sallallahu alayhi wa sallam ha ha ha kò dáa tánàbí bàbá sí láyé táwọn ọmọdé ò sí láyé mọ́ àwọn táwọn aláyé yìí nǹkan kí làwọn ń bẹ láyé fún táwọn adákẹ́ táwọn àwò yín pé nǹkan tẹ̀ sọ́hun kò kàn mí ẹ bá ní kò kàn òun kì í ṣe mùsùlùmí gidi. àmì ìdí kìíní yẹn mọ́ ẹ bá ní kò kàn ún kì í ṣe mùsùlùmí gidi wallahi sùnbìláhi lẹ́dí ẹ bá ní kò kàn ún kì í ṣe mùsùlùmí gidi ọlọ́run ẹni yẹn kì í ṣe mùsùlùmí gidi ah. Hey. Ah. <laughs> Èmi ò gbọ́ ta èmi ò gbọ́ ti mùjísàtù ti ọ̀rọ̀ mọ́wù yẹn èmi ò gbọ́ èyí tẹ́mi kan ẹnu ẹ̀kan tẹ́mi kan rí náà ni pé wọ́n sọ pé àwọn nǹkan kan bẹ nínú àlùkò àtàlà bí ò máa ń pa rẹ̀ tí ò máa túmọ̀ rẹ̀ èyí nìkan tẹ́mi èmi mi gbọ́ London bí ni mo ti gbọ́ yín London kódà àwọn followers àfa yìí gangan ni wọ́n sọ fún mi pé ah òun kankan wò pé ah sáfà yóò dẹ̀ mú gbó followers wọn gẹ́lẹ́ tó sọ tó ní followers wọn lòun ah mo ní ilẹ̀ wa mẹ́ni lẹ́ni báyìí o yà tán èèyàn sọ pé yóò nídìí kí ni ìdí wo ló fẹ́ ní kò sídìí tó lé ní àwọn ọ̀rọ̀ kan wà ní yóò nídìí nígbà tí mo sọ̀rọ̀ tí mo sọ pé tí mo sọ gbólóhùn yẹn pé ọlọ́run recognize wọn nínú alukurani tí ìyìn níjọ́ tí mo ti sọ mi ò mọ̀ pé mo ti sì sọ níjọ́ tí ẹnìkan fi sọ̀rọ̀ yìí mo tó mọ̀ recognize wọn kì í kan fẹ́ wí mo á sọ tí fẹ́ wí ìwọ ni ah, mention lẹ́wìí nẹ́sàn lẹ́wì kí n ṣe lọ́kọ́ nẹ́ẹ̀sì ni nǹkan báwọn lẹ́ẹ̀pẹ́ ah mo ní mo ti ṣe sọ mo ti rí wàásù báyìí mo lọ tún un ṣe bẹ́ẹ̀ ni mo lọ tún un ṣe bẹ́ẹ̀ ni sẹ́yìn náà la gbọ́dọ̀ mọ́rin rẹ ni tí táwọn tẹ́kì ara wa ẹni bá wọ kóhun ò lè gba kọrẹ́sàn kì ṣe mọ̀mí ní gidi ọ̀tọ̀ ní táwọn bá wí o pé tó bá ṣe jihadu pé tó bá tó bá ṣe déédéé ẹni tó bá ṣe tí ìyáàdùn yàyà ní ẹni tó gbìyànjú lórí nǹkan kan tóun náà fi rò orí ara rẹ̀ tó fi wá ọ̀rọ̀ kan tó bá àsọ́bà pé tó bá get right tó fi tó fi làkàyè rẹ̀ rò yẹn yóò gba dáadáa méjì tí ò bá get right yóò gba dáadáa ẹyọ kan eléyìí ẹsẹ̀ jìtì àádùn ìbò tọ́ọ̀lù lélẹ́yìí eléyìí kúrò ní jìtì àádùn ẹ̀ ṣèjìjì àádùn kankan ẹ̀ bẹ̀sìn jẹ́ ni ẹ̀ bà náà Muhammad sallallahu alaihi wasallam. sallam ẹ̀yà sọ kí wọ́n hype anabi ah anabi muhammad sallallahu alaihi wasallam. sallam wọ́n sùn bí ilà sáàtì min yani min karamin wọ́n sùn bí majdihi. majidihi màṣítà min izomi ọlọ́run nìkan lè lè pa anabi muhammad ọlọ́run nìkan lè lè pé ọlọ́run fúnra rẹ̀ pọ́n lé ìtọ́lọ̀ fún ààrẹ pẹ́lẹ́ ẹni tí jìbìrìlù wa mú láyé tó múnu sọ́mù subhana lẹ́sẹ̀ asọ̀rọ̀ ọ̀bẹ̀ abdihi laylan minal masjid al-arami ila masjid al-aqsa lẹ́sẹ̀ barakna hawlahu lẹ́nu rí yàwó mi ní ayatina. sẹ́rù ah. wo èèyàn wọlé pànábì náà ah. jáàlù alìjáàlù alimout ìtàn pè ní àyèmọ̀kan ikú ní jẹ́bẹ̀ alìjáàlù bimana alikufuru wàlìjáàlù bimana alimout ẹnu kọ̀tádà ẹnu kọ̀tádà tí ànábi tí ẹ ń tọ́ pé irọ́ ni ẹ ń fi òde òní wò ni ẹ ń fòde òní wò pé tó nǹkan bá ṣèyàn lójú tójú fẹ́ yọ bọ́ sọ wá rọrùn kí dókítà kan wá mójú òun kó lóun kì í bọ́ ṣé irú ọwọ́ ànábì ni irú ọwọ́ àwọn dókítà ni ṣé ẹ mọ ẹni tán pè lánàá Muhammad sallam ni ṣé irú ọwọ́ rẹ̀ ni ọwọ́ gbogbo àwọn táyà ń rò láyé yìí ni ó dá nígbà tí àwọn Zaharatu àwọn òpìdán tí wọ́n ju ọ̀pá wọn kalẹ̀ tí Musa náà ju tiẹ̀ náà kalẹ̀ ẹ̀ ti sọ pé ọ̀pá Musa náà pé irọ́ ni àbí ṣe bá aráàlú ṣe bí àwọn òpìdán tọ́wọ́n àti Musa jọ pàdé ìgbà tí àwọn òpìdán ju tiwọn kalẹ̀ Musa gan wò pé ah, irú ẹ̀ àrà títọ̀ òun rà náà náà lè náà ti ń dà tí ó mọ̀ pé idán ni Ọlọ́run ni ju kalẹ̀ ntọ́lọ́mbá ní kó ṣe àti ntẹ́yẹn ní kó ṣe ṣáàfù ṣe déédéé ara wọn ni ta ló rà nẹ́bí Muhammad ṣe sálẹ́bí ní í ṣe fúnra rẹ̀ ni àbí ẹ̀rán ti pọ́lọ́run ló wà lẹ́yìn rẹ̀ ni ẹ ti gbàgbé ẹ̀rán ti mọ̀ pé ọlọ́run ni Allahu waliyu lẹ́sìn náà amanu ṣerú yìí lànàbì ni abẹ́jọ́ ara yín pẹ̀lú ànàbì Muhammad ẹ ń fi bẹ́ẹ̀ ẹ ń fi ara yín wo ọ̀rọ̀ yẹn wò pé ẹ̀yin tẹ́yìn yín ò lè ṣe lànàbì wà ṣe ṣe irú yìí lànàbì ni ẹnu kọ̀tádà tánàbí tápadà sínú kọ̀ bẹ́ẹ̀ ni mo ṣe rí ẹnu wọ́n wọ́nàdà inda hakim bilafsi anna aina kọ̀tádà wọ́kọ̀ at uzibat yawm badri farodda annabi sallam biyadihi nǹkan bá ojú kọ̀tádà ní ogun badar nǹkan bá ojú wa sàn wá síbi bíbà ànábì dẹ̀ dá padà ṣé bí ọwọ́ títóbi ọlọ́run ló fi mú ṣé ní tán bá pọ̀ ọlọ́run pọ̀ mọ́ṣẹ́ kò ti ju kò ti ju bẹ́ẹ̀ ṣe wò ó lọ ni ní tán bá pa ọlọ́run pọ̀ ó dà ókè ó dà ẹ̀ ṣe sọ pé gbàtà ànábì Musa tó fi ọ̀pá tó fi na odò tí gbogbo ẹ̀ pín tó fi kọjá nínú odò yẹn ẹ̀ ṣe ní lọ́dọ̀ náà ẹ ṣe pòun náà nírọ́ irú mójútà tó ẹ̀yìn zà àbí Musa nígbà tó wọn àti Fáráò jọ wọ̀yájà tí ànábì Musa tó na ọ̀pá yẹn mọ́ odò tó fi ráyè kọjá ẹ ṣe sọ pé ìrìn náà pé irọ́ ni kẹ́ ẹ gbé wá sí ìròrí tòní ìròrí tọjọ́ òní pé kẹ wá mú ọ̀pá lọ́wọ́ kẹ lọ sí ìdúmọ̀tà kẹ na ọ̀pá mọ́ odò kó wá kílíà fún kẹ máa lọ kẹ wá òkè láéláé kò lè ṣeéṣe bẹ́ẹ̀ ìròrí e, e, e, àwọn mọ̀ṣẹ̀ṣìrìkù ni ha ah eléyìí pọ̀ o eléyìí pọ̀ o èmi ò lè ẹ́ eh, ọlọ́mọdé ẹ̀ ń tiẹ̀ sọ̀rọ̀ ẹni tí ò yẹ kú ẹ eh, bó ni yóò ṣe ronú nǹkan ọ̀hún ẹ ń pe mòjísà nábì nírọ́ farọ́dà hanabi sọ́sálàm hanabi wa dà padà bí yẹ́dìhì báyìí ó ní ó ní ó ní rùmíìtù rùmíìtù bí sáhàmìn ó ní wọ́n tamínọ́fà fàfúkì àtẹ̀ẹ́yìn ni. ojú òun ó fọ́ nǹkan bá ó jáde báyìí fàbásọ́kà fíhà rasulullahi sallallahu alaihi wasallam wàdáhálì anábìkan mú tọ́wẹ́ ó bẹ́tọ̀ sí ó bẹ́tọ̀ sí ó dẹ̀ ṣàdúrà fún un fàmà àzáni mi ni ha ṣe ìhùn ńláde níjọ́ tá ànábì ti tí ànábì ti bẹ́tọ́ sí ojú báyìí nǹkan kan ò nǹkan kan ò báwọn bẹ̀ mọ́ jọ́hún lòun ti ń fojú òun rìnà dáadáa ṣé ẹ sọ pé irọ́ náà ni kí lẹ́ ń pè ní irọ́ sí ṣe é wò ó pé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ mọ̀ ti di kèfèrí. nínú àwọn kẹrọ́tù sahada wọ́n ní ashadu an la ilaha illallah sẹ́wọ̀n kẹ́ ẹ ti ẹ ti kàzábà yọ̀ kan bẹ̀ wọ́n ashadu anna muhammad rasulullah ẹ̀ gbà nábì ní rasulu ma o nítorí pé sẹ́rù wà rà nábì muhammad sallam ni ẹni tó nǹkan ṣe ló sọ̀rọ̀ yìí pé níjọ́ tá nábì tó ti báwọn bẹ́tọ̀ sí ojú òun pé wọ́n ta òun lọ́fà ní ogun bádàrí tójú òun fọ́ tóun fi rí náà mọ́ anábì bá òun bẹ́tọ̀ sí ó bá òun ṣàdúrà sí ṣùgbọ́n báyìí lòun ti ń rí náà dàdà clear an abdulrahman ibn salman qal inna qatadata bayna na'man usibat aynuhu yawm badri bun numan qatadata bun bun numan usibati aynuhu yawm badri fasalati hadakatuhu ala wajnatihi ó ní qatada náà nǹkan bá lójú nǹkan bá lójú lógun fasalati ojú rẹ̀ ó bá sàn wálẹ̀ ó sàn ó sàn sí orí wádàkà rẹ̀ báyìí ìpínpínjú báyìí níbí ojú ojú ojú ń sàn wáyé báyìí dórí wájúnátì náà wá aráàdú ayẹkùtọ̀ hùwà àwọn sọ̀hábà tó kù lógun ó ké bí a káwọn fàjà fún kó fi máa bá ogun lọ kó fi máa ní pèsè pé nǹkan kan sọ lójú fasahalu rasulallah sallallahu alayhi wa sallam fakọọl wọn wá lọ bí muhammad lè rè sallam pé bó o láti ojú ìsí anabi ni no la ẹ mọ fàájà fada abihi fagamara hadakotuhu birahatihi fakana la yuziri ayya ainihi uzibati níjọ náà anabi bá ṣàdúrà sí ó bá mú ọwọ́ rẹ̀ báyìí ó fi dá ojú ń padà sallallahu alaihi wasallam láti gbà náà nǹkan kan ò sójú yẹn mọ́ kódà àwọn ọ̀fà sọ yí pé ojú kòtádà ó lè wo ó lè wo ohun tó wà ní bíi two mile lọ́ọ̀kan àwọn tẹ́bájọ́ ń sọ tẹ́jọ́ ń pé yọ́ sọ rú ọ̀ gbogbo ẹ̀ ti jọ di kèfèrí ó túmọ̀ sí pé kì í ṣe pé mistake sọ èyí tí ẹ sọ pé àìmọye nǹkan tó wà ní kùránì tánàbí ò mọ̀ túmọ̀ rẹ̀ táwọn sọ̀rọ̀ bá ò mọ̀ túmọ̀ rẹ̀ táwọn tàbí ò mọ̀ túmọ̀ rẹ̀ táwọn tàbí tàbí ò mọ̀ túmọ̀ rẹ̀ débè lé táwọn àwọn àfáwà mẹ́rin nínú ẹ̀sìn fún wa mọ̀ túmọ̀ rẹ̀ àmọ́tẹ́yìn wa mọ̀ ọlọ́mọdé mi ò mọ̀ láyé. ogun tánàbí ò ní mọ̀ ọlọ́run ní jẹ́ mọ̀ wọ́n ní akhbarana abdulaziz bun imrana kọ́ọ̀lì ó ní hadathani rifa'a bun rafi bun malik kọ́ọ̀lì lamma kana yawm badri rumitu bi sahmin fafuki ati ayni faba sọ́kà fi rasulullahi sallallahu alaihi wa da'ali faman asani minha shay'un ó ní abdulaziz bun imrana ó ló sọ fún un pé àdẹ́sàní rìfáà bùn rọ́ọ̀fẹ̀ bùn malik kọ́ọ̀l ó ní lámà kánà yóò mú bàdìrì ọjọ́ bádàrì ó ní rùmí tùbí sáámi wọ́n tà wọ́n lọ́fà fàfúkì àti ẹ̀yìn ní wọ́n bá àwọn lójú jẹ́ fábàsákọ̀ fi ha rasulullahi anábì wa bẹ́tọ́ sallallahu alaihi wasallam fada ali ó ṣàdúrà fún un fàmọ́ ha ní mí ní ha kan ọ̀sẹ̀ wọn létí wọn mọ́ nǹkan kan ọ̀sẹ̀ òun létí òun mọ́. wakazalika man hadasa li sayidina ali radiyallahu anhu bàbá wa ali ali ibn abi talib bó ṣe abu sáwọn náà nìyẹn wàláì ní yóò mọ̀ khaybara hina kana yẹni yastaqi aynuhu fàjí àbí ila rasulillahi kò fẹ́ ríbi lógún ojú ń dùn nínú ilé wọn á lọ ọmọ bá nàbì ah anabi o mà rẹ ali ojú dun ń dùn wọn á mọ̀ lọ́ba anabi falamma sa'ala anhu anabi wa bí ké ń gbọ́ kí ló ń ṣe ọ́ lójú olú kan dùn náà ni fabasaka fi aynayhi fadahalahu fabariha hatta ka'an lam yakun bihi waja'un anabi dẹ̀ ṣàdúrà fún ó bẹ́tọ́ sí ojú rẹ̀ ó dẹ̀ ṣàdúrà fún fabariha nǹkan kan bá ṣe lójúmọ́ bí ẹni pé nǹkan bí ẹgbẹ́ kò tiẹ̀ gbọ́n kankan rí níbi ojú òun rí ó wà ní sọ híhùlẹ̀ Bukhari kitabul magasi báàbò gaswati wa eh, eh, Khaybara seven thousand four hundred seventy six ibẹ̀ ló wà ṣé eh, ṣé ẹ máa kí ojú Bukhari lọ ni ẹ ti sẹ̀yìn tó pa o torí ẹni tó bá pe ọ̀rọ̀ yìí nírọ́ ó ti pe ó ti pe tíra Bukhari yẹn nírọ́ ah Eh. Hmm. èmi ò gbọ́ yẹn o tẹ́tẹ́lẹ́ omi ò gbọ́ o èmi ò gbọ́ yẹn o tẹ́mi gbọ́ ẹyọ kan tí mo gbọ́ tí mo dá sí nígbà tí mo wà ní Rwanda njó ní tí ìkànnú àwọn ọmọ ìyàwó alùsùnà òun àfáà yẹn ló jí mi pẹ̀lú kọ́ọ̀lù wọn mi tẹ́ dá nọ́mbà wọn mọ̀ wọ́n ju ìyára wọn fún mi ní gbé bàbá mi ní a ah, ẹgbẹ̀lẹ́ o mo rò pé nǹkan tó ń ni pé wọ́n ti fẹ́ kí mi sáà kí nǹkan kí mo tún ṣe nǹkan tí ò dáa kan <laughs> pé torí pé ọ̀rọ̀ gbogbo tèmi náà kì í ṣe lórí alábàáwọn pé bí àwọn tó ti sọ̀rọ̀ kan tán tí ń ti fẹ́ mo ní máa ní bàbá mo ní ah, sars mi mọ́ nọ́mbà yín ni tọ́ àwọn kan ní káwọn pé iná ni àwọn fẹ́ ṣe jihadi kan lára yín lẹ́nu sọ̀rọ̀ yẹn fún mi tí mo sọ ń jò níyìn mo ní ah èmi ò bá mọ̀ dá sọ̀rọ̀ yẹn because ẹni bá ní kí n dá sí nísìnyí àfáàlì fẹ́ máa rò kí àìbóyá mo fẹ́ palliative fáwọn lórí nǹkan táwọn ṣe fún mi torí pé ọ̀rọ̀ tó ní kírísítẹ́nì jó ní tí mo sọ pé kínní tí mo sọ ọ̀rọ̀ nípa genesis wọn ẹnìkan sí bí àwọn náà sì ni mo rí nǹkan tó wọ kínní báyìí wọ́n sì gbé sórí péjì wọn a sì jọ máa ń ṣe àjọ máa ń ṣe lájú máa ń máa ń sọ̀rọ̀ dáadáa síra wa wọ́n á rí i pé ah tọ́ n tó wù wọ́n náà ṣe wọn tí wọ́n bá ní kí n dá sí i torí mo ti mo ti mo ti sàwọn ìgbésẹ̀ kan lórí ẹ̀ pé ah kí ló ti lágbájá kí ló ti wọ̀n kí ló ti lágbájá tí wọ́n bá ní kí n sọ̀rọ̀ ó wá lè jọ pé àyè bóyá èèyàn èèyàn èèyàn fẹ́ retaliate èmi ò dẹ̀ ro yẹn bọ́ eléyìí pàtẹ́mi náà ń gbọ́ ara mi gbọ̀n pé ah ẹ ti fàtà lọ́rọ̀ sọ lórí àlẹ́ Muhammad sallam ah ọlọ́run ò ní fún ọ̀tá lọ́rọ̀ sọ lórí tiyín o wàláì ẹ ti jẹ́ kí ẹnu àwọn ọ̀tá ànábì kó gba ọ̀rọ̀ tẹ́ ẹ bá mọ̀ bóyá àwọn ò rí yín pè sákèésí kẹ́ ẹ fi mọ̀ pé ẹ ti ṣe ní tí ò dáa ẹ ti jẹ́ kí àwọn àwọn ọ̀tá ẹ̀sìn kẹnu wọn gbọ́ lórí àlẹ́ Muhammad sallallahu alayhi wa sallam kò kí lẹ fẹ́ gbéṣẹ́ gbé ọ̀rọ̀ yẹn gan-an tí ó wàá jọ pé ẹ mọ̀ tẹ́ ń ń wí o nǹkan kan ti ṣe yín. ẹ wá ń kà sábà àwọn mọ̀jísà tó Rasul gbogbo àwọn mọ̀jísà nábì ẹ wá ń pè nírọ́. عن جابر بن عبد الله رضي الله عنهما قال هنا عطش ناس يوم الحديبية والنبي صلى الله عليه وسلم بين يديه رقوة إناء من من جلد فتوضها فجهز أسرع الناس نحوه فقال ما لكم قالوا إذا عندنا ما هو نتودع ولا نشرب إلا ما بين يديك omi díẹ̀ báyìí náà ní níwájú wọn òǹgbẹ́ sì ń gbé àwọn èèyàn àwọn èèyàn fẹ́ sàlùwàlá àwọn èèyàn fẹ́ mú mi ní ogun Hudaybiya anábì ti sàdúrà sí fàwọ́dọ̀ àyàdáwò fìrọ́kùwà fàjà àdàlímáwò yàní yẹ̀zúrù bẹ́ẹ̀ ní àsọ̀bíhì omi dẹ̀ ń sàn ní àtẹ́lẹwọ́ àlẹ́ muhammad sallam kàmùsáàlì ọ̀yún bí omi ìṣẹ́lẹ̀rú wọn ni fàṣẹríbu náà wọ́tawà dọ́ọ̀nà amú ń bẹ̀ àṣàlùwàlà ń bẹ̀ ṣé ń tẹ́ bẹ́ẹ̀ ṣe wọ́n ẹ fojú gbé sí pé láìláì kò lè ṣe bẹ́ẹ̀ wọ́n ìtẹ́ fi kò lè ṣe é gbà pé bíbí yín sá ó ṣe é ṣe abin ẹ ṣe gbà pé dídá Adam ó ṣeé ṣe min duna abin wala hummin ẹ ṣe gbà pé mòjísàtù àsọ Musa tó mú pọ̀pá tó fi na odò tó sì ń lọ títí ẹ̀ tí Fáráò sì tẹ̀rì tóun ò tẹ̀rì ẹ ṣe gbà kó ṣeé ṣe ẹ ṣe gbà kó ṣeé ṣe ẹ ṣe gbà pé yẹn ṣeé ṣe tẹ́ẹ̀sì gba pé ànábì pàṣẹ fómi kó máa kó máa kó máa dà níbi ọwọ́ rẹ̀ báyìí kí ló kọ ìyá yìí ó mú ìyá tó bí àbúrò rà yìí eh, àbí kí ló kọ ìyá yìí ó sàmì ah, subhanallah tó gbé ìtọ̀ ànábì ìtọ̀ tá ànábì sínú kọ̀rúrà tí ànábì tọ̀ sínú kòkò ó gbé kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan lóru pé tó bá dàrọ̀ àwọn ó dànù yáwọn dẹ̀ ó gbé ẹmu tiẹ̀ ó rò pé omi ni nígbà tó ń jí lóru tó ń gbẹ́ngbẹ́ nígbà tó dàárọ̀ tọ́lá bí ń béèrè nípa nǹkan tó ń gbé sí bíi pé òun fẹ́ dànù wọn ni à kí ni ni òun ti gbé mu òun ti mú tòun ni à ìtọ̀ mi ni àrẹ́bìsì ni láti ìsín tó fi jáde kíá mọ̀ ebi ò ní pa ọmọ ò ní mọ kéde ń pa mí mọ́ ó sì rí bẹ́ẹ̀ tó tó fi kú ẹ tún sọ pé yẹn náà irọ́ ni. ẹ tún sọ pé yẹn náà irọ́ ni àwọn mùjísátù rasul ṣé ànábì wá dàbí wa ni ẹ gbọ́ lọ́n gbọ́ àmọ́ ẹ gbà náà bìbọ̀ ẹ ń bá gbọ́ lọ́n gbọ́ tó gbà náà bìbọ̀ kèfèrí ni torí ẹni tó bá ti gbaṣẹ́ ọwọ́ yẹn gbọ́ kò gbà yẹn gbọ́ náà ni àjẹkí láìláyà láwò yín kò ní mọ́dọ̀ rasul láì inú. ẹ kọjú sí báíbù tẹ́ máa ẹ fi báyìí ẹ fi àlùkò ẹ fi pé àjọ lànàbí Muhammad ni sallallahu alaihi wasallam àjọ níní ah kódà ànábì ju bàbá tó bí wa lọ ànábì kẹsẹ̀ di bàbá yẹn kẹsẹ̀ gbé ìyá yẹn lẹ́yìn ọlọ́run ah pànábì lọ́lọ́run òjíṣẹ́ ọlọ́run ni ṣùgbọ́n ọlọ́run tọ́ka sí pé ká fẹ́ràn rẹ̀ gbogbo ẹni tí ọ̀rọ̀ yìí yìí tí ò bá rí bí ọ̀rọ̀ tí ò dáa ha kí pé ẹ àdánwò kí ti pé yóò máa sọ̀rọ̀ yín sọ̀rọ̀ pé mo fẹ́ àtàkì ẹnìkan ẹni tó bá tún sọ sọ pé òun àtàkì ẹni gan kò ní làákàyè èyí gbọ́dọ̀ rántí pé èyàn fẹ́ bá yín jà mọ́ kódà tẹ́ bá sẹ́yìn gan èyí gbọ́dọ̀ rántí pé tẹ́ bá búyàn one billion nílùú òní tẹ́ bá sọ ọ̀rọ̀ yìí lọ́la èyí yóò jáde sí yín náà ni pé ah anabi muhammad ẹ wá gbowó yín o ẹ wá gbowó yín o ẹ wá gbowó yín ẹ wá gbowó yín ẹ wá gbowó yín ẹ wá gbowó yín anabi mọ̀ sallallahu alayhi wa sallam kéèyàn dẹ̀ kéèyàn dẹ̀ yanu kó máa sọ̀rọ̀ àná ìgbà yìí. ẹnu kọ̀tádà ẹnu kọ̀tádà ní yóò mú bá dírì ló ní problem tá sá ní nǹkan lójú àbí wọn ò jagun bá ni. kọ́rọ́dánù sallallahu alaihi wasallam bìjáde ànábì dẹ̀ mú ojú yẹn ó dẹ̀ dá padà sójú pátá padà sẹ́rù yín lànà bì ní. ó dà ẹ̀tún ẹ̀tún ẹ̀tún pélé náà nírọ̀ ànábì dẹ̀ pé yóò máa lọ wájú bó ṣe ń rí ẹni tó wà wájú rẹ̀ yóò sì máa rẹ́ni tó wà lẹ́yìn. ẹni tí máa ń rìn tí ò ní ojú ẹsẹ̀ ẹ sọ pé ìrìnà ìrọ̀ ni ẹ wá ní wọ́n hype anabi muhammad sallallahu alayhi wa sallam ah gbà tí mo gbọ́ hype yẹn lẹ́ẹ̀kan ni ah ah wọ́n hype anabi kẹ̀ wọ́n kọ́ béèrè kí ẹ dákun kí ni tí wọ́n hype anabi tán tó ní ah, pé wọ́n ti ń gbà anabi aláwọn kírísítẹ́nì yẹn ti ń lò ó kíní kan evangelist kíní kan yẹn ọ̀bọ yẹn ti ń lò ọ̀bọ yẹn ti lò ó tún wá ń play ohun àfáà adégúnwá yìí ó wá fi ń rán wọ́n kọ́ sókè ẹ̀yin náà lẹ́mọ̀ tó àṣírí ara yín wàláì gbogbo ẹ̀yin kírísítẹ́nì tẹ́ ń lu ọ̀rọ̀ yẹn láti fi àtàkì ànábi irọ́ ni o kò rí bẹ́ẹ̀ o àbá yóò mọ kankan nípa akéwò o lẹ́yìn kó ka báìbù rẹ̀ o kò mọ kankan nípa akéwò o ní tí sọ kò rí bẹ́ẹ̀ o. ìwáyà méjì lọ́rọ̀ ń fi wá àwọn kan ní wọ́n sáńdà ni ìwáyà kan ní wọ́n ta lọ́fà ni pé rúmi ìyá ti bi sáàmì wọ́n ta ojú yẹn lọ́fà ni anábì sáà mú pẹ̀lú ọwọ́ rẹ̀ sọ́sílẹ̀ ó ti bọ̀ kọ́ padà. ó sọ fún ẹ ní ó ní fúkì àti ẹ̀yìn ní olójú méjèèjì rẹ̀ tí kò balance mọ́ ojú yẹn ń ré báyìí ni kò bọ́lẹ̀ tán ó súnmọ́ kó bọ́lẹ̀ ni ó súnmọ́ kó bọ́lẹ̀ ni ó ré sílẹ̀ báyìí ni anabi mu ló ti bọ̀ scope àwọn sàábà àwọn sàábà àwọn yòókù àwọn tó wà nípa ológun wọ́n fẹ́ já pé kó fún ma bá ní ti ń ṣe lọ́lọ́ náà fi lọ gbé bá ànábì ṣé rú gbàtà àwọn ọmọ ọ̀gá àwọn ìṣèlú ànábì ẹgbẹ́ lọ́dọ̀ ọ̀gá wa náà ó lè ó lè ṣe ntọ́nà ń fi ran níṣẹ́ lára rẹ̀ ó lè gbé débẹ̀ ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà lóòótọ́ ẹ wá ní kò rí bẹ́ẹ̀. àwọn sọ̀hábà ń rò pé káwọn kan yọ pé pé káwọn mọ̀ pé kò kúmọ̀ kan rí nàmọ́ náà ni àwọn kan máa ẹgbẹ́ lọ́dọ̀ ànábì náà sọsọ. ìwé àkàgbé wa pé fàbá sọkọ fi ha Rasulullah sallallahu kàná bí bẹtọ sí. ó mú tọ́ báyìí ó bù sọ́wọ́ wọ́n á fi ra ojú kọ́tàlá báyìí. kọ̀tádà fún rẹ̀ gẹ́gẹ́ ló ń sọ̀rọ̀ yìí ìwáyà rẹ̀ ni wọ́n ní fada ali ó ṣàdúrà fún mi. ó ní wàá máa áádá ní mi nìkan ṣeun nǹkan kan ò sí mi ń bẹ̀ máa áádá ní mi nìkan ṣeun nǹkan kan ò sí mi ń bẹ̀ mọ́ níjọ́ tá a nàbí ti ṣàdúrà sí i. afáwa búrò kẹsàrá ni ó gba ìwáyà àti Abdulrahman bin Suleiman náà wá tí ń jẹ́lẹ̀ kejì òun sọ pé ojú kan ni pé wọ́n fi nǹkan kan ojú ẹ̀ wọ́n sọ pé ojú kan ni títọ̀ òun ní èyí ní tìjábìrì ó ní ojú méjèèjì tọ̀hún lu ojú kan Ah. Kai, kai, kai. Kai. Ah. ṣe báwọn sáré fẹ́ gé ni pé káwọn gé kó fi nísìnyí bí ojú yẹn àwọn kan wá ẹja lọ fi hàn nábì náà kódà ẹnìkan ṣe ń tóbi pé ṣé ń gbọ́ kí wọ́n sọ pé ànábì kò nímọ̀ nípa ìtọ́jú òbí nípa ìtọ́jú àwọn òbí wa ta ni ń kọ́ wa bá ṣe tọ́jú àwọn òbí wa ànábì tó sọ bá ṣe tọ́jú àwọn òbí wa fún wa sóhun ni wàá nímọ̀ rẹ̀ sígbà tí ò wàá níyà nísì tí ò ní àbá nísì ni òfin nímọ̀ bí ó ṣe tọ́jú àwọn òbí ókè ẹni tí wọ́n bí sáyé náà tí ìyá rẹ̀ àbá rẹ̀ ti kúkú tó dàgbà ṣé kò nímọ̀ wọ́n ti tọ́jú òbí àìwá báwọn òbí jàláyé òun níṣe kò lè nímọ̀ rẹ̀ kò lè nímọ̀ rẹ̀ àbí sóhun ní ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ní abọ́lọ́run ní ń kọ́ sẹ́yìn gbàgbé pé ọlọ́run kan ló ránṣẹ́ ni. nígbà tá a nábì ti fọwọ́ kan ojú yẹn àdìsí sọ pé fàkànà láyà diri àyà àìníhi òsì ìbàtì kó padà mọ èyí tí èyí tí nǹkan ṣe gan nínú ojú méjèèjì gan mọ kó padà mọ́ mọ́ níbi tí ìwòsàn bá dé pé ànábì fọwọ́ kàn báyìí kó padà mọ èyí tí ń dùn ún gan mọ́ ń jọ̀hún mọ́ kó padà mọ́ mọ́. tí méjèèjì clear dé kó padà mọ èyí tí ń dùn ún gangan mọ́ nínú àwọn ojú méjèèjì mọ́ níbi tó clear dé pẹ̀lú ọwọ́ albarka muhammad sallallahu alayhi wa sallam ẹ wá ń yanu yíyan pé muhammadu wọ́n hype muhammadu ni wọ́n hype muhammadu ni muhammadu muhammadu muhammadu lẹ́nu yín eléyìí pọ̀ o. àníbi tó ní wá kọ̀tọ́rọ̀ búkà ńlá tábùrú ilá ìyá o agbáde ní sáà náà ẹ ṣeun ṣe gàgáyà yẹn ni agbáde ní sáà náà ṣe eléyìí ṣe ṣe ṣe ṣe dandan ni kó bá òbí ẹ̀ láì kó tó mọ ìtọ́jú òbí ni ṣe ẹ bá bóbi ẹ̀ láyé ń sìn òun ní òun ní ẹ̀ẹ̀rí kánrin ọmọ tó bóbi ẹ̀ láyé tí ó mọ̀ tọ́jú òbí ṣe ẹ̀ẹ̀rí ni ẹ̀ẹ̀rí kánrin ọmọ tó lóbi láyé tó tún nà wọ́n gan tí ń ṣègbè fáwọn òbí rẹ̀ ṣe ẹ bá lóbi nísìn òun ní ó mọ̀ tọ́jú òbí ẹ bá lóbi ní ó mọ̀ tọ́jú òbí ẹ̀ ṣe ìròyìn náà mọ́ ṣe ẹ̀rá wọn tó wà láyé táwọn òbí wọn bẹ láyé dìsìn tí àwọn òbí wọn sì ń sunkún tó pé aláàtagàn pa baba rẹ̀ lẹ́kún aráàta ò pa ìyá rẹ̀ lẹ́kún òun gan nípa bá ti bàbá àti ìyá rẹ̀ lẹ́kún nínú ilé ṣé àìwá ló bí ànábì láyé nísìnyí kò jẹ́ kó lè mọ bíríìtì practice àti tọ́jú òbí tí ọlọ́run sọ fún un pé wákọ̀tọ̀ rabbuka an la ta'budu illa iyyahu wa bil walidayni ihsana imma yablughanna indakal kibara ahaduhuma aw kilahuma wala taqul lahuma uffin ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا àdéhùn ìyá tẹ́kìfì ilẹ̀ hor ṣé àyà yẹn ò tí tó fọmọlúwàbí láti gbọ́ bí ó ti tọ́jú àwọn òbí yìí tẹ́wá ń yanu lẹ́nu ara yín pé ànábì ànábì ò ànábì ànábì kan ò mọ bí ó ṣe bí ó ṣe tọ́jú òbí nígbà tí ò lóbi bó lẹ́sìn bó lẹ́sìn ń fi lakáyè gbé nǹkan kí nǹkan bá yẹn kí lẹ fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ yẹn náà táfi wá bá ọ̀rọ̀ yẹn lọ́rọ̀ gidi. Eh, ìgbẹ̀yìn ayé ni àti wà ń gbẹ̀yìn ayé lóòótọ́. Mm, wal asri innal insana lafi usrin illa alladhina amanu wa amilu salihat wa tawassaw bil haqqi wa tawassaw bis sabr. hadisi yẹn sahihul isnad Hey. Asọ́hùn hadith la ilaha illallah ee eh, ayé mọ̀ ti fẹ́ parẹ́ ẹnu yín lè gba láti mọ bú ànábì Muhammad ẹ bú ànábì nìyí.

ẹ lọ wọnú àrèjálù wà nìsá ọ̀dà rasul ẹ bá ń bẹ̀. tí umaru ń sọ̀rọ̀ nípa bí àdúrà níbi tí máa ń gbà tó ó mẹ́nu bá ẹnu kàtàdà yìí nígbà tí ń sọ̀rọ̀ rẹ̀ lọ ó wà ń bẹ̀ ẹ lọ wọ́n bẹ̀ ṣé umaru náà tún parọ́. umaru ní kọ̀tádà yìí máa ń rí na yìí máa na máìlì méje sí mẹ́jọ seven mile àbí eight mile umaru ní sọ bẹ́ẹ̀ ẹ lọ wọnú anisa wa hawla rasul arijal wa nisa hawla rasul máìlì méje mẹ́jọ àbí mẹ́fà níbi tó bá dúró sí báyìí yóò máa wo máìlì méje mẹ́jọ lọ́ọ̀kan. pẹ̀lú pé ànábì ti ṣàdúrà fún umaru sọ ẹ tún pè é náà nírọ́ ẹ dúró níbi tẹ́ bá mọ̀ náà ẹ máa ṣe báìbù yín lọ ọmọ nǹkan tẹ́ ẹ ń ṣe báìbù yẹn ẹ dẹ̀ ń gbà yìí torí àwọn ò lè ṣe èmi ò mọ̀ ń pa báìbù yẹn nísìn mo máa ń sọ èmi ò mọ̀ ń pa rẹ̀ ìyìn lè bá kírísítẹ́nì fi báìbù fa ọ̀rọ̀ yóò là mí mọ́lẹ̀ ẹ má yín mọ̀ ọ́n jọ wa lọ a lè gbà fún yín bẹ̀yẹn ẹ dúró bẹ̀yẹn ẹ máa ṣe yẹn lọ ẹ ti mú kan tọ́gọ̀rọ̀ èèyàn ò mọ̀ ẹ ti ní níta fi ṣe fáàrí ẹ má débi ẹ má débi fídíò ń fídì. lógun lógun Khaybara irú ẹ̀ náà ṣẹlẹ̀ sí Ali ń bẹ̀ radiyallahu ta'ala ni. lógun Khaybar tí jábàrò tó dé padà sí Mọ̀dínà tí jábàrò tó dé padà sí Mọ̀dínà ní ogun Khaybar ní ẹyẹyẹ àti Abaṣa. lógun Khaybar yẹn náà ti fún Muhammad sọ̀sọ́dà náà ti fún pọ́ìsìn jẹ ogun Khaybar ibẹ̀ náà ti fún ànábì ní pọ́ìsìn jẹ. Hmm? ọdún keje rẹ̀ ìjìlá rẹ̀ ó jagun ẹbára yẹn tán ní àbúrò rẹ̀ àgbà Islam nínú àwọn oore tó ṣẹlẹ̀ lọ́dún yẹn nìyẹn wọ́n parí ogun ẹbára báyìí dé àbúrò rẹ̀ àgbà Islam ni. nínú ogun ẹbára yẹn ní sàṣẹ́làm alẹ́ mọ́mọ́ ó ti dán mòjísà wò fún Ali orí Allahu ta'ala ni ìyàwó Aisha àwọn náà gbé àdísì tí mo fẹ́ sọ̀rọ̀ yìí wá ń pariwo pé hayineyi hayineya hayineya ń pariwo ojú méjèèjì ojú méjèèjì tí ń pariwo fajiha bihi ila rasulillahi sallallahu alaihi wasallam wọn wá gbé lọ bó ń ṣe ọlọ́run. anábì kan béèrè fún náà ní ń béèrè fún ń sọ àwọn ọ̀rọ̀ kan ní ogun ogun Khaybara yẹn ní lọ́túnla o òun gbé àsíá fún èèyàn kan o kálukú gà ah, tàbí ó gbé àsíá fún àbálì ni àbí ó ni òun gbé òun gbé àsíá fèèyàn kan o tí ọlọ́run nífẹ̀ẹ́ sí jù o tí ànábì nífẹ̀ẹ́ sí jù o òun gbé àsíá fẹ́ni náà sallallahu alayhi wa sallam. àsíá àwọn o ẹni táwọn bá gbé fún náà ni ọlọ́run fi ṣẹ́gun ogun Khaybara yẹn o. gbogbo àwọn sábẹ́ ti péjọ kí ẹ abákàní ló gbé fún àwọn kan ní Umaru ló gbé fún àwọn kan ní Usman ló gbé fún ẹnìkan kan ò mẹ́sàn-án àlì nù wọn Abubakar ló gbé fún Umaru ló gbé fún Usman ló gbé fún gbogbo àwọn sàhábà kò sí kan nù wọn tó mẹ́sàn-án àlì. torí Ali kì í fi bẹ́ẹ̀ wọ́ sọ̀sọ̀ pẹ̀lú ànábì tó bẹ́ẹ̀ sàkébí bọ̀dá rẹ̀ ni so o dẹ̀ tún fẹ́ ọmọ re itiju báwọn kì í sábà wọ́ sọ̀sọ̀ pẹ̀lú ànábì. pàtó di john gangan gan wa ń bèrè gan ali wọ́n ali àó rẹ̀ ojú ń ro ojú kan dààmú ẹ̀ wọ́n ní kọ́ wa pèdè ah, bàbá sọkọ fi yẹ ilé yìí rasulillah sallallahu alayhi wa sallam ah ọlọ́run wọlá báyìí dákun tàwa gbà o pé bẹ́ẹ̀ ló ṣe rí ọlọ́run wọlá bẹ́ẹ̀ kó wọlá iṣẹ́ ìṣe ànábì bẹ́ẹ̀ lára alìjọ náà ọlọ́run gbogbo tọrọ wa kù sí dákun bá wa tún ṣe. ànábì wa tutọ́ sí ojú alìjọ náà. fàdá aláhù ó bá ṣàdúrà fún un fabariha n ti ń ṣe lójú ń lọ ata kahanlamu yakun bíi wáyà òun gbígbà tí nǹkan kan ò tiẹ̀ ṣe lójú rí ó ń sọ ọlọ́run bá ṣàdúrà fún yàn àwọn mòjísàtù rẹ̀ wí máa ń kọjá tí ń hojú dáa anábìyẹn sọ ordinary person bíi tiwa tó bá ṣàdúrà fún yàn mùjísàtù àdúrà rẹ̀ yóò kọjá àfojúdá àwọn mùsẹ̀sì kúrẹ̀ ni wọ́n ń ṣe báyìí ẹ padà ń bí kíní yàfa yìí ẹ máa wò pé àwọn èèyàn tó kí wá sọ̀rọ̀ wá sẹ́ kíní bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ṣe bí nọ́mà ni èèyàn ní gbogbo wa yìí kí la mọ̀ wọ́n láwọn ọmọ mi ń bẹ sanáwì tí orí wọn ń gbóná bí wèrè tá a bá gbàyàn mú kí òyìn ẹ̀sìn mẹ́ta ni kí nìyẹn mọ̀ gbogbo ẹni tó bá ti dúndùn kí wọn ò lè kọ̀rẹ́tì wọn yóò máa ṣìwí o yóò máa ṣìwí o tí ẹ bá tí ẹ bá nímọ̀ dáadáa yóò gbà pé òun yóò gbà pé ẹnìkan nímọ̀ jù wọn lọ kò sí ẹni náà tó nímọ̀ láyé tó dájú pé nímọ̀ tí ò ní gbà pé ẹni tó wà alámù mínìwù ó wà tí ẹ bá ti wá tí ẹ bá dẹ̀ ti wá kàn fáwọn ará ẹ̀ pé òun nímọ̀ ìjọ òun lèèyàn nímọ̀ pé èèyàn nímọ̀ mọ́ torí yóò máa retí pé ẹ ń sì wí wọn ò tún mi ṣe kò ní kò ní ságídí kalẹ̀ pé òun ò ní gba correction ẹni tí ò bá mọ̀ ní gba correction ẹni tó bá mọ̀ dáadáa wàláì tàláì àgbà correction bẹ́ẹ̀ mo sọ fún yín tí ìbá mọ̀ kéwu because yóò mọ̀ pé ṣé bí wọn ò mọ̀ èyí tóun wíwù náà tóun fi mọ̀ tẹ́bílítì ní ìmọ̀ tó ìmí wà náà tóun ò tí mọ̀ gbàgbọ́ gbogbo oníkéwu nìyẹn kò sẹ́ni tó mọ̀ kéwu láyé tẹ́ sọ fún pé báyìí nìkan ṣe rí tí ò ní gba correction tí bá fi rí tó takú lórí tó ń sọ ah nǹkan yẹ pé alágídí ni kò ẹni tó bá ti ríra ẹ̀ lókè gbogbo èèyàn ẹ lè tún ẹ lè tún ẹ lè tún ṣe gbígbà o bẹ́ẹ̀ ni tó ráhà nẹ́fṣà wo fọ́kọ̀rọ̀ òhún sí nọ́ọ̀sì káfà ó gbà pé òun lòún wà lókè yẹn yẹn ẹ lè bá sọ̀rọ̀ kó gbà pé ń tẹ́ sọ òótọ́ ni bẹ́ẹ̀ mo sọ fún yín báwo lèyàn ṣe wà tí ó sọ pé gbogbo nǹkan lòun mọ̀ níbo ni ó ti ṣe rí lẹ́yìn báwo lèyàn ṣe wà tí ó sọ gbogbo nǹkan lòun mọ̀ níbo ṣe wà ìmọ̀ kọ́dù ara mi wàláì báwo ni yóò ṣe wà tó ṣe gbogbo nǹkan lòun mọ̀ jahil murakabun olódò burúkú ni máa sọ gbogbo nǹkan lòun mọ̀ níbo ó ní tìyàtú fún gbogbo nǹkan ó lọ báwo ni ṣe fẹ́ ṣe téèsọ ọlọ́run èyí ó sì gbà pé òun ò lè ṣiṣọ́ nínú kéèyàn ṣiṣọ́ gan oore ni torí pé tó bá ṣiṣọ́ ó fi mọ̀ mọ̀ wọn ara rẹ̀ pé àṣẹ ìtì ẹ̀ mọ̀ wọn wà sọ fún ọ kí àwọn nǹkan Into tó mọ̀ náà ni ó tan náà nǹkan yẹn fún pé ah, ó tọ́ ni mo sì sọ o ó wà padà báwọn ènìyàn lọ́wọ́ ṣe máa ṣe nù tí tọ́rọ̀ bá bọ́ lẹ́nu ẹ̀gbà míì wọ́n ní ìzánu làákè mi wàrà ìkọlùbì ìzàhàrọ́dà ànyàkúlà kọ́là wàyíza kẹ́nà láhù kọ́là wàyínkẹ́nà hàlẹ́ ìsàkàtà. وقلب الأعمق من وراء لسانه إذا أراد أن يقول قولا وإن كان له قولا وإن كان عليه قولا òpònú èèyàn tí ń bá máa ń sọ pé òun mọ gbọ́rọ̀ sọ tí ọ̀rọ̀ bá wà lójú pé kó sọ yóò sọ tí ọ̀rọ̀ bá gba kó má sọ yóò tún sọ gbọ́n làkàyè ìzánulà ákìlì mi wọ́n ráhìí kọlìbì ẹ̀yin ọkàn èèyàn ni ẹ̀yin ọkàn ńlá káyè ni ahọ́n lọ dúró sí ọkàn ọkọ̀ ọ̀rọ̀ kan tó wí ìsá àràdà àyà kúlà kọ́ọ̀là tó bá yẹ pé ọ̀rọ̀ bá jẹ́ kó ọ̀rọ̀ bá ní permission kó sọ yóò sọ tọ́rọ̀ bá rí gbà kan yóò sọ wàyí ń kẹ́ẹ̀nà làwù tọ́rọ̀ bá kàn án pé ọ̀rọ̀ yìí da láàyè yìí kọ́ọ̀l yóò sọ wàyí ń kẹ́ẹ̀nà àléyìí sákàtà tọ́rọ̀ yẹn ò bá da sàkàtà kò ní sọ. mùjísà ànábì kánábì ṣe nǹkan kó ṣàdúrà fún yàn kò sí fojú dá yóò kọjá pé yàn fẹnu bù pé bí ó ṣe rí nì yóò kọjá yóò kọjá dídí ìfojúdá ànábì ni sàṣẹlám ṣe bọ́ ṣe bí yàn dá ọlọ́run ló fi ṣe. gbogbo bí yẹn bá ṣe kí ànábì tó ó tóbi jù bẹ́ẹ̀ lọ ní ọ̀dọ̀ ọlọ́run ẹ̀tún wá ẹ̀tún wá ẹ̀tún wá ẹ̀tún wá sọ pé kò nídìí kéèyàn nígbà táwọn ibi tó ti lè san omi lórí àtẹ́lẹwọ́ rẹ̀ kí náà ń sáà mú sí.